Eh, mo máa fẹ́ jẹ́ kí owó fídíò tí mo fẹ́ attach, hmm, gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n àti ẹni tí orí ẹ pé, màá fẹ́ jẹ́ kó wo fídíò yìí ná. Kí n tó further nípa ohun tí mo rí nínú fídíò yìí tí mo ní láti sọ jáde. Mo ń jẹ́ kó yé gbogbo ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wípé mi ń dá sí nǹkan tó jẹ́ wípé ayé ẹni tó ṣe nìkan ló lè bàjẹ́. Gbogbo ohun tí èmi Bàbá Confirm bá dá sí, mo máa ti rí dáadáa wípé ohun tẹ́ni yìí ṣe yìí kì í ṣayé ẹnìkan ló máa bàjẹ́ o. Ó máa ba ọ̀pọ̀lọpọ̀ ìgbésí ayé jẹ́ a ba ọ̀pọ̀lọpọ̀ ìgbésí ayé jẹ́ á tánìṣì méjì tọ̀dọ̀ ti wà gan náà so therefore tí n bá wá rírù nǹkan bẹ́ẹ̀ yẹn nǹkan tọ́lọ́run rán àwa nìyẹn tó bá pé ayé ẹ̀ lùwọ́ fẹ́ bàjẹ́ kí ló kì í pẹ̀lú ẹ̀ wọ́n ló fẹ́ ba ayé ara ẹ̀ jẹ́ tá bá advice yẹ tó o bá lò gbọ́ ní abẹ́ aṣọ a máa fi ẹ́ sílẹ̀ ni kó máa lo láìfẹ́ lọ́bẹ̀ ṣùgbọ́n tá a bá wá rí i pé ohun tó o gbé dání yẹn o fẹ́ fi ba ayé ọ̀pọ̀lọpọ̀ èèyàn jẹ́ o dẹ̀ tún fẹ́ fi ó tún máa wá tánìṣì íméèjì àwa náà wọ́n máa jáde fún ẹ ó <laughs> dẹ̀ kéré bẹ́ẹ̀ ni wọ́n kéré ó fẹ́ kó wo fídíò yìí èyí tí wọ́n ṣe ní wọ́n kéré ni pé tí wọ́n bá bí ẹni yẹn dá ẹ jẹ́ kó jáde kó pe ọlọ́run ẹ̀ kí n pe ọlọ́run tí kò bá balẹ̀ èmi ni mo sọ bẹ́ẹ̀ wá pé bí Ọlọ́run ṣe rán ní iṣẹ́ tó ń ṣe nìyẹn ẹ tẹ́ ẹ bá mọ̀ ẹ ṣíà fídíò ìdọ́dọ̀ ẹ ẹni bàbá confam ló sọ pé tí wọ́n bá bi dà kó pe Ọlọ́run ẹ̀ kí n pe Ọlọ́run tèmi tí kò bá balẹ̀ tí kò bá dẹni yẹ̀yẹ́ níwájú àwọn tí ó ń parọ́ fún níwájú àwọn tó jẹ́ wípé iṣẹ́ tí Ọlọ́run ṣe ó wá ń bàjẹ́ ń bàjẹ́ nítorí pé ìgbàgbọ́ olórí burúkú tí wọ́n gbà nísìnyí ìgbàgbọ́ òṣì tó bá dẹ̀ da ìdàgbọ́ ẹ̀ ó dẹ̀ jókòó sínú yàrá ẹ̀ nìkan or you personally personally fúnra ẹ̀ kó máa nọ́ọ̀sì ẹ̀ wáyé tó fẹ́ fi ba ayé ọ̀pọ̀lọpọ̀ èèyàn jẹ́ ìwọ náà wo fídíò yìí after the video màá máa bá yín sọ̀rọ̀ mi ò tí ì lọ next year twenty twenty three ohun tó bàjẹ́ a máa fi tún ṣe bẹ́ẹ̀ ni mo sọ fún yín tó bàjẹ́ a máa fi tún ṣe àwa ń bí. ta ló ń jáyé níwájú ayérayé àwa wá wọ sùtánà a máa bẹ̀rù arógbá aṣọ mọ́kànlẹ̀ àwa sọ àmùrè ṣé oníbàǹtẹ́ la fẹ́ bẹ̀rù àbó nífúnpá ṣé àwa tẹjú mọ́ pẹpẹ àtúrẹ́bọ̀ a máa bẹ̀rù ni tẹ́nìyẹn bá láyà ẹni kó gbórí wá ẹni kó jáde ẹni kó sọ̀rọ̀ wò ẹni kó lówó ẹni kó atẹ́ lójú ẹsẹ̀ torí èṣù bàbá ẹ̀ ó máa dìnnà ẹ̀ ìwọ náà gbọ́ látòní lọ inú mà bí mi torí ọ̀rọ̀ rẹ̀ gbogbo ohun tọ́lọ́run dá pátá kò tún gbàbọ̀dẹ̀ fún ọmọ àwọn kan láfẹ́fẹ́ kì í fẹ́ kó má kan gé oko lára sẹ́mi jẹ́ gé oko ẹ̀ẹ́rí pórí wọn ti dàrú o láfẹ́fẹ́ yìí fẹ́ kó má kan gé oko èmi tá a dá láwòrán èèyàn ṣé èmi jẹ́ gé oko látòní lọ afẹ́fẹ́ ò gbàbọ̀dẹ̀ fún ọmọ omi ò gbàbọ̀dẹ̀ fún ọmọ. wọ́n wo fídíò ọ̀rẹ́ mi afa kim hmm, wo fídíò ẹ̀ wo nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ ẹ wá sọ ẹ sọ kristẹni celestia àti kérúbù wọn kì í ṣe ọ̀rẹ́ o wọn ò dẹ̀ ń ṣe èsì kan náà kristẹni sí kristẹni ẹ sọra yín dọ̀tá ara yín mfm alfa akeem wàá rí nǹkan tó ṣe nínú mímúdẹ ṣe mọ́ nìyẹn pé èèyàn dáadáa ni bẹ́ẹ̀ ni mo sọ fún yín èèyàn dáadáa ni bí mo máa fídíò ẹ̀ máa wọlé sí bí mo ṣe mọ̀ nìyẹn láti bẹ̀rẹ̀ even till now bí mo ṣe mọ̀ nìyẹn bí mi ò pé ó máa pè mí èmi náà pè é akíra kò kò kò ní pé mo jẹ́ kìrìsìtẹ́nì kó ṣe kó kó wá jẹ́ ọ̀tá mi èmi ò sọ pé tó pàfà akim ó jẹ́ mùsùlùmí kí n jọta ẹ mọ́yé irun mọ́ṣáláṣí tó wà níbà ẹ mọ́yé anú tá a ṣe ń bẹ̀ ìkan wà nínú àwọn àáfà ó wà lórí inú alúwà báyìí nígbà tó fẹ́ wọ alúwà mo ní kí wọ́n wá kó tébù wọ́tà fún tó fẹ́ wọ alúwà mo ní kí wọ́n wá kó ọjọ́ sunday ló máa kó lórí alúwà mo dẹ̀ tún máa tún envelope owó fún wọn ẹ wá sọ dodo ẹ di ọ̀tá ìkíní tí ìlú ayé nàìjíríà ò ṣe lè ṣẹ́tù láyé ìkíní tí ayé yorùbá nation torí yẹn tá à ń pariwo yẹn tí kò ṣe lè stable tí kò ṣe lè ṣẹ́tù òun nìyẹn ìfẹ́ ìfẹ́ ká gbé ìfẹ́ ká fìfẹ́ ṣe ká ká ká kí wọ́n má ní wọ lọ̀gá èmi má ní wọ lọ̀gá tí ibi tí ìfẹ́ bá wà gbogbo wa ò ní jẹ́ ọ̀gá ṣùgbọ́n kò sí bá a ṣe fẹ́ ṣe olórí ní láti wà láìsí olórí kan tó lè líìdì ẹ̀ gbogbo ẹ̀ má bàjẹ́ ibi tí ìfẹ́ bá ti wà ìwọ ò ní máa ní à ìwọ ló fẹ́ ṣọ̀gá náà there must be one person to maduro to tó pé kò even in an organization there must be an head nínú church torí yẹn head gbọ́dọ̀ wà nínú mọ́ṣáláṣí head gbọ́dọ̀ wà láàárín àwọn onídàkẹta wa náà head wà ń bẹ there must be head gbogbo wa ò lè jọ́gà wọ́n wo ìfẹ́ tí àfa Akeem nínú fídíò yẹn tó fi lọ bá pásítọ̀ yẹn ìfẹ́ ni wọ́n fi ń ṣe láìsí ìfẹ́ àdúgbò yẹn ò lè dìde celestia àti kérúbù irọ́ lẹ̀ ń pa ẹ̀ ń ṣe ọ ń sọ celestia ń sọkàn mi lójú ni pé àwa ẹlẹ́bọ làwa ṣe ogun làwa ń ṣe àwọn àwọn ò ń ṣe ara wa rárá kí ló kàn yín pẹ̀lú yẹn ṣé yẹn wà nínú nǹkan tọ́lọ́run ní Catherine ó wà nínú tíṣìn níbo lẹ ti pẹ́ lẹ́bọ ni wá ṣé tó pé mo à ń lewé àtegbò ìyẹn la fi jẹ́ lẹ́bọ tí wọ́n dẹ̀ ń gbẹ́bọ nínú bíbélì náà nǹkan tó ń pè lẹ́bọ nìyẹn o nǹkan tó ń pè lẹ́bọ nìyẹn àbí òkú èèyàn lẹ́rí nínú igbá tí wọ́n gbé lọ ṣókú èèyàn lẹ́yìn rí nínú igbá tí wọ́n fi ṣẹbọ bí wọ́n bá fi ẹ̀kọ́ síbẹ̀ ẹ ohun tẹ́ni yẹn ní láti fi gbẹ́bọ nìyẹn bẹ́ẹ̀ ni mo sọ fún yín ìgbà tí kéènì àti abẹ́lì tó ṣe tó gbé ẹbọ tiẹ̀ ẹ ṣáà rí nǹkan tó lò you are just disturbing ẹ kàn jẹ́ kó da orí yín rú kò le rárá ọlọ́run tá à ń sìn yìí kì í ṣe ọlọ́run tó le láì wá ní ìfẹ́ ara wa a ò lè sin ọlọ́run you preach against me I preach against you that is it tó o bá dẹ̀ jẹ́ kó rí ẹ pé tó o bá ṣe dáadáa àá máa sọ̀rọ̀ ọwọ́ náà dáadáa kò ju yẹn lọ mfm ò láìkì Christ kò like Celestia and we are Christians Redeem ò láìkì Kérúbù we are Christians ó <laughs> oh, gbogbo yín lẹ máa rọ́tì sínú iná wàláì wàláì gbogbo yín pátá ẹ máa padà rí pé ẹ kì í ṣe èrò ìjọba ọ̀run èrò inú iná nìyí we are we are moving to that area for the next year. báwo ni àgbóyè fẹ́ dàgbàsókè nígbà tẹ́yẹ̀ bá ń pitch against mi tẹ́yẹ̀ pitch against yín tá a jọ wá múra wa lọ́tà ládùúgbò oníkálukú ròyìn ẹ̀sìn rẹ̀ ni ẹni tó bá fẹ́ bọ́ sí yọ bọ́ sí ìmú ròyìn ẹ̀sìn mi ìkò ìyẹn ò kò sí kí sẹ́kí máa tako pasinati èèyàn kan tọ́ ìṣẹ́ inú ọ̀tá yóò ròyìn ẹ̀sìn rẹ̀ ni oníkálukú pasinati eléyìí ò ní bí ọ̀tá nílùú òbí dàgbàsókè nígbà tán bá pe ìpàdé pé abẹ́ tún lu ṣe o kìrìsìtánì yóò jókòó mùsùlùmí yóò jókòó kódà àwọn oníṣẹ̀báyé kò jókòó tó láàjọ nìlú ni bẹ́ẹ̀ náà làkúkọ ìyájọ làkúkọ ìwé kìrìsìtánì ìbẹ̀ ládùúgbò yìí àwọn ànímọ̀ sáàsì ládùúgbò yìí èyí ní chọ́ọ̀ṣì yìí káwá ní torí pé jẹ́ mùtẹ́sọ̀nù yìí o káwá má tẹ̀ sí ilé nípa àmọ́ pé ìsọ̀nù rárá bá dé mọ́ kọ́ ọ̀nà sí bá wà á yẹn lájọ́ tọ́nu. bẹ́ẹ̀ ṣe sà. ọlọ́run ẹ̀sìn ọlọ́run ọlọ́run ẹ̀sìn máa mú ẹbọ kùn mọ́ lọ́hùn ẹ má sí ẹbọ ẹ̀yìn ṣe ẹlẹ́bọ náà. àtọ́ ọlá nàbí tẹ tẹlé ànábì isa lẹ tẹlé àtẹlẹ àtẹlẹ ànábì muhammad kíni ànábì isa ànábì isa lọ jẹ jésù tẹlẹ ìfẹ́ lọ wá píríkì bẹ́ẹ̀ ànábì muhammad tiwa náà ìfẹ́ lọ náà sì rè ká wá ń pìtì ọ̀tá. wàbí wàlí ní ìṣáná wàbí kúrúbà wọlé àti àmà wà mọ́sáàkì. ẹ ṣe dáadáa sáwọn òbí yín ẹ ṣe dáadáa sí alábàgbé aládùúgbò ẹni tó sún gẹ́gẹ́ bí fídíò tí o wò yìí wọ́n bá bọ́ dáadáa wàá rí pé ọkùnrin yẹn ó sọ wípé ta ni ayé níwájú ayérayé nítòótọ́ ó sọ̀rọ̀ tó dáa ńbẹ̀ fine um ayé ò lè dúró níwájú ayérayé ṣùgbọ́n ó fẹ́ kó yé ẹ dáadáa wípé ayé tó rí yẹn ayérayé ló dáa <laughs> ẹ yéé jẹ́ kí wọ́n deceive yín o bóyá nítorí pé èèyàn kan parọ́ fún ẹ. Torí gbogbo ohun tó sì appear nínú fídíò tó rí yẹn ni pé wọ́n fi ń yé wípé gbogbo àwọn tó ń lo ewé àti egbò èṣù ni gbogbo wọn. Just the only reason I am coming for this man is that ó ń believe believe ẹ̀ ni wípé gbogbo ẹnikẹ́ni tó bá ṣàti gbé ewé dání tó ti gbé egbò dání tó pe rẹ̀ ń babaláwo tó pe rẹ̀ láàfà forget they are not human being mo máa ń wo fídíò ẹ̀ dáadáa o ṣùgbọ́n èyí tó gbé jáde yìí sẹ́ ẹ̀mí tí ń bẹ nínú mi ní kí n jáde fún tẹ́ ẹ bá mọ̀ ẹ ṣí àìdọ́dọ̀ ẹ̀ ìkan nínú àwọn olórí burúkú ni tẹ́ bá máa wò dáadáa máa rí pé kò jẹ́ èèyàn kì í ṣe èèyàn rárá o ò lè máa tánìṣì nǹkan tí ọlọ́run ni àdúrà àwọn òde ń gbà ẹ lọ́wọ́ dúdú àwọn tó wà nínú prógráàmù yẹn jẹ́ kó jáde ẹ kọ́ gbogbo wọn jáde padà síta kó wá sọ yìí tí ó ráàánú gbà nínú dúdú wọn wọn ò lè ráàánú gbà nítorí pé ayé tí wọ́n ń sọ nípa ẹ̀yẹn ẹ ayérayé ló dá ayé sódẹ́pọ̀ ayérayé tó wá dá ayé yẹn kò lè ta ayé nù. No kò pọ́síbù ó tún fọ́dà ó ní ó ní àwọn awọ àwọn àwọn wọ sùtánà ṣé àwọn máa bẹ̀rù àwọn arọgbà aṣọ má balẹ̀ ni <laughs> ẹ̀rín ẹ̀ ń pa mí <laughs> wọn ò tí ì fẹ́ sí ẹ lára ni bẹ́ẹ̀ ni tó o bá lọ tọ́ wọn wá fẹ́ sí ẹ lára nítorí ẹ̀ ló ṣe rí wípé ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn tẹ̀yìn lẹ̀ ń gbàdúrà fún yẹn ayérayé ẹ̀ àwọn arógbá aṣọ má balẹ̀ ń bá wọn ń bá wọn fira jẹ́jẹ́ wọn ni wọ́n jókòó ẹ̀yin lẹ ló tọ́ wọn ẹ̀ yes jẹ́jẹ́ wọn ni arógbá aṣọ má balẹ̀ jókòó ẹ̀ àwọn tó ń pè ní àgbàlagbà ẹ̀yin lẹ ló rí wọn fín at the end of the day ìwọ tó sọ̀rọ̀ ayé tiẹ̀ tiẹ̀ ti bàjẹ́ ọ̀rẹ́ dínà wàá wá kó dodo àwọn tó tún kù tí wọ́n ń ṣe àmì wàá tún kó wọn sínú ogun ẹ jẹ́ kí dodo wọn jáde i just need them let them come out èyí tó yẹ pé níbi tí máànù yẹn ti ṣe àdúrà yẹn èyí tá yí ẹ̀ tó bá dá ń bẹ̀ kó jáde síta kárí arúgbó aṣọ òṣèyìn èyí lẹ ló ń bú wọn sultana tẹ wọ̀ gan wọ́n respect ẹ̀ wọ́n rí i wípé kìrìsìtẹ́nì nìyí wọ́n rí i wípé àáfà nìyí wọ́n rí i pé èèyàn ọlọ́run nìyí wọ́n respect yín ẹ̀yin lẹ máa ń gbójú dáyà lọ bú wọn kò dẹ̀ sí bẹ́ẹ̀ tẹ́ ṣe lè bú wọn tó tẹ́ ṣe lè bú wọn tí wọn ò ní retaliate yìí tẹ́ ṣe rí pé ìyà ń jẹ dodo àwọn tó wà nínú ṣọ́ọ̀ṣì yìí nìyẹn ayé ayé ń ṣe wọn ọ̀pọ̀lọpọ̀ ló wà nínú ṣọ́ọ̀ṣì yẹn títí ẹ ti bàjẹ́ jẹ́jẹ́ laró gba aṣọ jókòó ẹ̀yin lẹ lọ ń bú wọn lẹ ń sọ̀rọ̀ àlùfàǹṣà sí wọn ẹ̀yin lẹ ń kó gbogbo àwọn èèyàn sí yọnu if you want to pray just pray èwo ni kẹ wá máa mú ẹnu àtẹ kẹ máa fi bá àwọn tí kò kò kò ṣẹ̀yìn ọ̀ kò tiẹ̀ rí ti yín rò ẹ̀yin lẹ ló ń bá wọn ẹ̀yin lẹ ló ń sọ̀rọ̀ sí wọn àwọn gan mọ̀ wípé wọ́n pé èèyàn ọlọ́run ni wa tá a bá ń lọ wá máa kí wa wọn ní pásítọ̀ o àjòyìn ṣe o pásítọ̀ o èyí á dẹ̀ lọ máa sọ̀rọ̀ sí wọn tó bá wá retaliate gbogbo àwọn tẹ ẹ ń ṣe àmì ká jésù àmì ọ̀dẹ ní gbogbo yín ìyá wà láyé yín àìmọye àwọn tó wà níbẹ̀ tí wọn ò rọ́kọ olùjẹ pẹtẹ níbi tó ti ń ṣe àmì yẹn àìmọye àwọn tó wà níbẹ̀ tí wọn ò làlùyọ tí wọn ò ṣoríire tí wọ́n pọ̀ ń bẹ̀ dèní eléyìí wọn ò tí ì ṣoríire ládùúgbẹ́jẹ́ lẹ́yìn tàṣẹ tó ọmọ aláṣẹ nìyí ọmọ kìíní èèyàn mélòó ló ṣàṣeyọrí nínú ṣọ́ọ̀ṣì yẹn. ni àwọn àwọn ń so àmùrè ṣé àwọn tó ń so bàǹtẹ́ àbí ìfúnpá làwọn máa bẹ̀rù ni no àmùrè tó ń so gan orí ẹ ti dàrú wọ pásítọ̀ yìí èmi bàbá confam ló sọ àmùrè tó ń so tó wà nídìí ẹ ẹ jẹ́ kí n sọ fún ẹ èèyàn mélòó ni àmùrè yẹn ti heal ojú afọ́jú mélòó ni àmùrè tó wà ń di yẹn ó ti là arọ mélòó ló ti gbé dìde àwọn tó dẹ̀ lọ ń báwí yẹn kọ́ bá ju ata kan lù ẹ́ pẹ́rín wàláì mo fi ọlọ́run búra ẹ ọlọ́run tí ọlọ́run ọlọ́run tó pè ẹ́ máa lóhun òun òun ẹ̀ ń ṣe láti lọ bú wọn tó pé ọlọ́run ló dá wọn ó fún wọn lágbára ó fún wọn gbogbo nǹkan láti lè dá sẹ̀ríà fẹ́nikẹ́ni ẹni tó ti mọ̀ wọn rẹ̀ wá dá sẹ̀ríà fún. amúre tó tó wọ yẹ mo ti sọ rí èmi ò wọ amúre ìjọ ti àárín yín náà dẹ̀ ni mo dé that is why i don't i don't i don't do anything with celestial mi ò lọ ṣọ́ọ̀ṣì wọn wọn ò lè pè mí kí n débẹ̀ àárín náà ni mo dé tí wọn ò jẹ́ kí n lọ sórí pẹpẹ nítorí pé mi ò wà àmúrì I am a founder of a church àwọn èèyàn ọdẹ ọdẹ ọ̀nà mi I am honoured person ẹ wá ní kémi jókòó sáàárín ìjọ ẹ dẹ̀ pè mí fúnṣẹ́ ìrànṣẹ́ mo wá sọ fún dodo wọn jọ yẹn mi ò ṣiṣẹ́ ń dẹ̀ ọ̀rẹ́dì o ṣùgbọ́n mo jẹ́ kó yé wọn wípé àmúrè yìí sẹ̀ ó di ọjọ́ tí ẹ bá fi àmùrè yìí lajú afọ́jú even kan mọ̀nà àwọn tó àwọn àwọn àwọn tí ẹ lọ ṣiṣẹ́ ẹgbẹ́ fún lódò tẹ́ ń fi àmùrè yẹn tẹ́ fi ń gbá ẹ àìmọye iṣẹ́ ẹgbẹ́ ẹlòmíì àdọ́dọ̀ wà lòun ti ṣiṣẹ́ ẹgbẹ́ títí nísẹ̀lẹ̀ ó ti sú òun àmùrè tí kò lè lé ọkọ ọ̀run jáde àmùrè tí kò lajú afọ́jú tí kò jókòó dìde àmùrè tí kò sọ́ọ̀pù situation ayé àwọn èèyàn ẹ̀ ń tọ́ra yín you are deceiving people nítorí ẹ̀ làwa ṣe jáde you are insulting the personality of the Christianity ò insult ẹ̀ ń insult the personality àwọn ẹlòmíì nǹkan tí wọ́n gbé dání tí kì í ṣe irọ́ ọlọ́run ló ní ewé àti egbò jẹ́ kí wọ́n máa tàn ẹ́ wàá jẹ ìyà wàá jẹwé yá wàláì wàá jẹ ìyà wàá rí pépà wàá pè mọ́ ní wàláì káwọn yẹn máa tọ́ ẹ kiri. ó ní ṣáwọn máa tẹ ojúmọ́ pẹpẹ káwọn tún máa bẹ̀rù ẹbọ ó lọ béèrè history ẹbọ ni béèrè history nǹkan tí wọ́n ń pè ní ẹbọ nínú bíbélì ó pè wọgàn ó ṣàṣìṣe ẹbọ ni wọ́n pè nínú bíbélì ẹbọ náà ló sọ ẹ̀yin náà nígbà kan even till now ẹ change ẹ ẹ pè ní pèsè ẹbọ ni wọ́n pè nu bíbélì ẹ̀yin náà lẹ tì í sí pèsè ẹ yí sí ìpèsè pé ìpèsè ni you people are just insane orí yín ti dàrú ẹ̀kọ́ òdì ti wà ní brain yín ó mọyì ẹbọ ó mọyì ẹbọ tí wọ́n gbé nínú bíbélì ìwọ náà ṣà ń kà ẹ ò kà yẹn fún wa àbí Ábẹ́lì àti Kéènì ẹbọ kọ́ lọ́lọ́gbé ni ẹ. Eh? àìmọye ẹbọ ni abrahamu dé noah ó dẹbọ àìmọye ẹbọ ni wọ́n gbé sí ọlọ́run ẹbọ tí wọ́n dẹ̀ ń sọ yìí jẹ́ kí n sọ fún ẹ wọn ò fi ṣe kàṣẹ níkẹ́ni tó bá gbé ẹbọ fún àwọn arógbá aṣọ má balẹ̀ tí wọ́n ń sọ̀tì lẹ́ǹkan yẹn ẹ wọ́n fi bẹ̀ wọ́n ni ẹ̀yin lẹ ẹ̀yin lẹ kó lẹ ń kó ìyà jẹ àwọn tó ń lọ tí wọ́n rí ẹbọ lójú títì tí wọ́n ṣe báyìí àwọn tí wọ́n bí ẹbọ yẹn wá bá bá rí wọn wá bẹ̀rẹ̀ sí fi ìyà jẹ wọn nítorí pé ẹbọ tó gbé kalẹ̀ kò ṣe nítorí ẹnikẹ́ni èèyàn lọ bí ẹbọ lọ bá àwọn tí wọ́n yín sọ̀tìlẹ̀ nǹkan tó pè ní arúgbó abọ́ aṣọ má lọ bí ẹbọ lọ bá wọ́n dẹ̀ lọ fi bẹ̀ wọn ni kí ẹbọ kì í ṣe nǹkan ìkà bó o bá bẹ̀ bọ́ lójú títì mo fi ayé mi bu rẹ̀ lọ́kàn go ikọ́ tí ẹ ò mọ̀ tí ẹ kàn tẹ̀ ń sọ ikọ́ tí ẹ ò mọ̀ tí ẹ dẹ̀ ń bẹnu àtẹ́lù tó o bá bẹ̀ bọ́ lójú títì anywhere kì í ṣe tìka wọ́n fi bẹ̀ àwọn kan ni nítorí àwọn èèyàn kan tí wọ́n ń dà láàmú àwọn yẹn dẹ̀ lọ fi bẹ̀ wọ́n pé kó jọ kó ṣàánú àwọn ó tán ṣùgbọ́n irú yìí tó ń sọ yìí sí gbogbo ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ tẹ́ bá rẹ̀ bọ́ lójú títì rẹ̀ máa ṣe ni ẹ dẹ̀ jẹyà nítorí pé àwọn tó gbé ẹbọ fún wò yìí ìdí tẹ́ ṣe ń padà jẹyà nìyẹn ìdí táyé yìí ò ṣe stable nìyẹn ojoojúmọ́ lẹ ní problem ojoojúmọ́ ni problem ń wọ gbèsè ayé yín nítorí pé ẹ̀kọ́ òdì lẹ jókòó tì ẹ̀kọ́ tí ẹ̀kọ́ tí ẹni tó ń kọ́ yín go understand bí wo ò bá lewé tó ò bá lè gbò kí ló kún ẹ pẹ̀lú àwọn tó ń lò kí ló sọ̀tì wọn fún o tún wá ń lead àwọn èèyàn tó astray o oh, jẹ you are leading them wrong ibi tó ti tẹ pátápátá ó sọ wípé yéèyàn kan bá lóun lágbá oníkan máa bọ̀ bàbá kékeré kan bá ṣe dákó máa bọ̀ ó ní èṣù bàbá wọn gan ó máa èṣù bàbá wọn gan ó máa deny wọn wàláì dodo tó ń ṣe yẹn ọlọ́run ti deny yìí ọlọ́run ti dìnnà yẹn tí wọ́n bá kọlù ẹ̀ tó bá lọ bá wọn ní dẹ́ni wọn tó bá kọlù ẹ̀ wàláì ó lè rí ìwòsàn tí tó máa fi kú. fàwọn ará bíi sílẹ̀ ń bi tọ́ wa kí ló kún ẹ̀ just preach to your people that is all why are you disturbing them ó tún wá sọ wípé ẹ wọ́n ní afẹ́fẹ́ kì í fẹ́ kó má bàa kí oko lára <laughs> òwe nìyí òwe ni òwe tí wọ́n wá sọ yẹn ìwọ ní kò correct kó lè rí i pé àgbàlagbà tiẹ̀ àgbàlagbà tí orí ẹ̀ ti dàrú ni àgbàlagbà torí ẹ̀ ti yòrò ni ṣé afẹ́fẹ́ dọ́dọ̀ fẹ́ kó kó igi o má mọ̀ pé afẹ́fẹ́ ba òun ni ìwọ go to the ìwọ go to the go to to the farm kó lọ wò bí afẹ́fẹ́ bá fẹ́ tí kò ní ba igi oko wà ní ìdàtí wọ̀ kì í ṣe igi oko ìwà ẹ̀ ń mislead àwọn èèyàn afẹ́fẹ́ kì í fẹ́ kó má bàgì oko lára tó tọ́ ni ìṣe confam òwe ni òwe tó confam ni tó o bá dẹ̀ wò ó dáadáa wá pé kò sí ní bí afẹ́fẹ́ ṣe lè fẹ́ tí kò ní kangi oko ẹ̀yin náà lẹ máa sọ wípé igi oko á sì máa tẹríba tí afẹ́fẹ́ bá ń fẹ́ ṣé ti gbàgbé yẹn ni you are misleading people you are misleading people ẹ̀yin kristẹni ẹ̀yin kristẹni torí ẹ̀ ti yí ẹ̀ ń mislead èèyàn ìmí àgbé kọ́kọ́rọ́ mọ́tò dání a ní wo kọ́kọ́rọ́ mọ́tò yìí dodo wọ́n tó bá ti lè ṣe àmì tó lè ṣe àmì wàá ra àtijọ́ tó ti ń ṣe ṣé wọ́n ra kọ́kọ́rọ́ ọ̀ra mọ́tò ibo ló ti rí jésù tó mú kọ́kọ́rọ́ mọ́tò dání tó fi gbàdúrà fẹ́yàn rèé ìmí àlọ gbogbo àwọn téèyàn dé gbàgbọ́ nìyẹn àwọn tí wọ́n mislead yín bí mo ṣe rí yìí sìn wọ́n lè ní à wòlíì ni kò wọṣọ yìí listen to me kò sí nǹkan tó kèmí pẹ̀lú yẹn o forget about it I can dress anyhow I like tó bá ti jẹ́ pé bó ṣe please mi nìyẹn tí mo dẹ̀ rí pé nǹkan tí mo ṣe yìí ó tẹ́ ọkàn mi lọ́rùn I am telling you I'm okay. èmi nìyẹn mi ò ṣe láti lè impress yẹ ohun tí mò ń sọ yìí gan mi ò ṣe láti lè impress yẹ ṣùgbọ́n i need to open your eyes lọ béèrè lọ gbọ́ kàwé bíbélì dáadáa ṣé jésù ń gbé apẹ̀rẹ̀ ó ń gbé apẹ̀rẹ̀ wọn máa dúró àwọn pásítọ̀ sí i tọ́ ọ̀bá tí ì lọ sí inú igbó wọn tí ì lè gbàdúrà wọ́n ń tàn yín ni àtijọ́ tí wọ́n ti ń gbà talk to me kí ló change ní láìfọ́ yìí kí ni nǹkan tó change bí mo ṣe ń sọ yìí sí ọ̀pọ̀lọpọ̀ ló máa ní mo envy ẹ̀ kí ni mo fẹ́ envy lára ẹ̀ kí ló wà lára mánu tí ẹ gbọ́ fídíò ẹ̀tọ́ yìí tí èmi máa envy ẹni tí kò sọpọlọ lórí ẹ̀ and you are misleading people. ṣé babaláwo kì í ṣèyàn ni àáfàá kì í ṣèyàn ni bẹ́ẹ̀ ṣe rí wọn tẹ́ rí yẹn ó lè jẹ́ ṣí yàrá wọn ti já. Ja bẹ́ẹ̀ ni mo sọ fún yín àwọn tó máa yóò ṣe rí wọn yẹn àwọn tí wọ́n máa ń pe àwọn tí wọ́n máa máa pọ́ ọmọ ọjọ́ nìyẹn pé kọ̀jọ́ kọ́ra kọ́ra tv fáwọn àwọn eléèbí wòlíì tó bá wo fídíò kan tí mo drop just now ẹ tí yẹn ń sọ wípé ẹ dodo àwọn ìránṣẹ́ ọlọ́run ebi ló pè wọ́n wá go and lọ bèrè mi dáadáa lọ́wọ́ dodo àwọn ọmọ ìjọ tí ọlọ́run fẹ́ mi mo ń jẹ́ oyé wọn mi ò ní kẹ́ ẹ lọ sáré kẹ̀kẹ́ kẹ́ ẹ lọ kọlu mọ́tò béèrè lọ́wọ́ wọn èwo ló gbé ẹdìyẹ wá fún mi ní Christmas rè látijọ́ tí mo ti bẹ̀rẹ̀ ministry èwo ló gbé ẹdìyẹ wá èwo ló gbé ráìsì wá fún mi rí èwo ló gbé gàrí wá fún mi rí I spend my money de téèyàn kan máa ma sọ pé ebi ló gbé mi dé ìdí iṣẹ́ ìránṣẹ́ ìdí iṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run èmi èmi Ọlọ́ládé tẹ bá máa wo àwọn ìránṣẹ́ ọlọ́run èyí tí abí àwòrán wọn yìí wá ẹ mọ̀ pé àwọn náà máa pọ́ ọmọ ọjọ́ ọjọ́ ẹ wo ẹni láti gbé kinní wá fún dádì o ẹni láti nà ọlọ́run ò ní jẹ́ ọlọ́run ló pè á wá and we will say the truth kò dìgbà téèyàn bá lọ bí apẹ̀rẹ̀ lọ sódò kó wá ń gbàdúrà kádùn ẹ tó gbà ibo ló ti rí lọ́wọ́ jésù àwọn èèyàn yẹn dẹ̀lẹ̀ yìí ń tẹ̀lé kiri kò dìgbà téèyàn bá mú kọ́kọ́rọ́ lé dání kó tó lè gbàdúrà fún ẹ irọ́ ni ẹ̀tàn ni àwọn yẹn lẹ̀dẹ̀ ń tẹ̀lé kiri kò dìdà téèyàn bá lọ sí Jerusalem. kó tó lè gbàdúrà fún ẹ irọ́ ní dodo ẹ àwọn èèyàn ẹ̀dẹ̀lẹ̀dẹ̀ ń tẹ̀lé kiri kò dìdà téèyàn bá dé Mẹ́kà kó wá máa ṣú ara ẹ pé a ti wà ní múra báyìí o a ti rà rí múra o à ń gbàdúrà irọ́ ní dodo ẹ tán ni àtijọ́ tí wọ́n ti ń gbà èwo èwo nínú yín ló padà làdúrà ẹ̀ gbà nínú yín come outside and tell me mo mọ̀ tí pásítọ̀ kan sẹ̀ inú igbó ni lójoojúmọ́ inú igbó ló ti máa ń gbàdúrà. It is time for you to wake up. Borí bá ń fún ẹ, ọmọ fẹ́ǹsìkì wà lọ́ọ́ lo fẹ́ǹsìkì. Bó o bá ní fáibúrọ̀dù, wọ́n á ní kó lọ ọ́pẹ́rẹ́tì ẹ̀, ó lè lọ́ọ́ ṣe yín àbí. <laughs> Bí fìkìfìkì bá tiẹ̀ mú ẹ kàtá lásán, ó mú oògùn tó lè lọ́ọ́ lò wá lọ́ọ́ ṣùgbọ́n tó bá ti di tọ̀rọ̀ tewé àti egbò wọ́n á sọ pé èṣù ló fún ẹ you are missing a lot ara wọn nìyẹn because I have been reading that man for long intention ẹ̀ ni wípé sẹ́ ẹ àwọn babaláwo ọlọ́run kọ́ ló dá wọn àwọn pásítọ̀ kan wà ọlọ́run kọ́ ló dá wọn òun fún òun nìkan òun nìkan ló jẹ́ olótìtọ́ pásítọ̀ torí yẹn dodo bíi máa ń sọ̀rọ̀ òun nìkan ló láyé ẹ̀ ó dẹ̀ máa tẹ́ ó ti bẹ̀rẹ̀ sí ń tẹ́ bí mo ṣe ń sọ̀rọ̀ èyí ló ti bẹ̀rẹ̀ sí ń tẹ́ tó pé i will come for him seriously òun nìkan lólótìtọ́ orúkọ mi ni baba confam jp ìyẹn ọ̀tọ̀ tó bá fẹ́ tó lọ gbàdúrà dáadáa bó ṣe máa bó ṣe fẹ́ lọ bá ọlọ́run tó pè mí tó pè é yẹn tó fẹ́ lọ gbàdúrà lórí mi dáadáa yẹn orúkọ mi ni ọlọ́ládé alaba michael ṣómùyíwá bẹ́ẹ̀ ni kó lè lọ bá ọlọ́run yẹn ó máa àdúrà ń gbà dáadáa àwọn àdúrà òṣì tẹ́ ń gbà tẹ́ máa ní ẹ̀ ń gba àdúrà. òwe yẹn is a is wàláì oh, is a correct one afẹ́fẹ́ máa ṣe fẹ́ kó má bàgì òkú bọ́lọ́run ṣe ṣe nìyẹn ó ti sọ di ọ̀fọ̀ nìyẹn òun ti pè ní ọ̀fọ̀ ó ti ó ti ó ti yí ó ti ó ti fi yẹn tún yí orí àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀fọ̀ ló pè yẹn bí wọ́n bá bọ́ bá sọrú nǹkan yẹn ní etí àwọn tó ti sọ̀rọ̀ ẹni ẹni ẹ má máa sọrú nǹkan yẹn lọ́dọ̀ àwọn ọmọ o ẹ má ṣe ọ̀fọ̀ lẹ́ ń pè nù ọ̀fọ̀ kọ́ ọ̀rọ̀ ní afẹ́fẹ́ kì í fẹ́ kó má bàgì òkú kọ́ wa máa ní báírò a ò ní mú báírò dání kó má kọ sínú ìwé kéèyàn wọn máa ní ìyẹn ó ti di ọ̀fọ̀ ṣé báírò kí ló fi ń ṣe ṣé wọ́n ń kọ sí ara ni àbí inú ìwé la máa kọ sí ṣebí báírò íǹkì tó wà nú ẹ̀ka àfi kọ̀ọ̀kan ni nǹkan tí ẹ sọ nínú òwe yẹn nìyẹn o tọ́dẹ̀ sọ ní bàbàrà tó fi ń yí àwọn èèyàn lórí tó fi tó ọmú ẹ̀sìn ẹ̀sìn àjèjì ẹ̀sìn burúkú bọ́lọ́ bí Jésù ṣe kọ́ wọn kọ́ nìyẹn èmi àgbé èmi à ọ èmi à máa gbé blọọkì sórí báyìí àwa máa gbàdúrà fáwọn èèyàn gbogbo agbára tó ní kó máa gbé blọọkì sórí you are just deceiving yourself èèyàn èèyàn kan ló dẹ̀ ń deceive ẹ ó jẹ́ kójú ẹ ti là báyìí dáadáa láti ọdún tí wọ́n ti ń gbàdúrà ìṣòro ń pọ̀ lójoojúmọ́ ni ojoojúmọ́ ni ìṣòro ń pọ̀ bí irun ẹ bá funfun ó mọ bó ṣe máa lọ lo dáì láti jẹ́ kó dúdú padà wọn ò dẹ̀ sọ fún ẹ pé dáì tó lò yẹn ti ṣù ni ó jẹ́ kó rí ẹ pé i am telling you the truth kó o má padà kú nínú wípé nà láì nà láì jẹ́ ń sọ fún ẹ ọlọ́run ló ní ewé ọlọ́run ló ní egbò ẹ béèrè lọ́wọ́ olórí burúkú pásítọ̀ yẹn o pé lẹ́yìn genesis one genesis one from twenty seven to the last verse tí ọlọ́run ti sọ wípé òun ní ká lu ewé àti egbò ohun tó ń fò lókè ohun tó ń rìn láti inú omi ẹ béèrè lọ́wọ́ pásítọ̀ yẹn pé níbo ni ọlọ́run tó ti go against ẹ̀ nínú bíbélì kò jáde pé all his own is that àwọn tó ń lu ewé àti egbò èṣù ni wọ́n tóun bá rí èṣù òun lè dúró ẹ tẹ́ pé tó bá rí òkú lẹ́ẹ̀kan lójú oorun ẹ ó máa ó máa ó máa sá lọ sórí òkè odidi oṣù kan ni kọ́kọ́ tiẹ̀ rí òkú tó mú ẹgbàá dání tó nà kiri ẹ tó ti àwọn useless people ẹ kàn ń da orí àwọn èèyàn rú èyí tó dẹ̀ ń dorí irú dẹ̀kẹ̀rí ẹ ẹ ẹ ẹ ń fa ayé yín takáìtì táwa bá sòótọ́ fún yín ẹ ní à ń purọ́ continue twenty twenty two ló tún ti lọ yìí látọdún tí wọ́n ti ń parọ́ fún ẹ wọ́n tún wá tún yánsì wọ́n tún parọ́ pé twenty twenty three làdúrà ẹ máa gbà <laughs> àdúrà ò ṣe gbà twenty twenty two ṣe ọlọ́run wa jésù ọlọ́run wa le tó yẹn ni láti láti má gbọ́ àdúrà ẹ ọ̀dẹ̀ ni ẹ ó dìgbà tó orí ẹ bá pé kó o torí mírèkù ẹ torí ọ̀pọ̀lọpọ̀ ò bá tí ì pè kò lè rí mírèkù ẹ èmi kì í ṣe ìránṣẹ́ ọlọ́run tí ń pe ọmọ ìjọ wípé ẹ ò gbé nǹkan ọdún wa ọlọ́run ní jẹ́ èmi ni mo tún sọ fún wọn wípé ṣé mi ò rán yín pé kẹ́ ẹ lọ sáré kankan fèmí. bí n bá gbé ráìsì wá fún ẹ kì í ṣe ráìsì tọmọ ìjọ gbé wá fún mi mo fowó mi rà i bought it with my hand èmi ọlọ́ládé alábàṣọ mi wá èèyàn kankan ò ra ráìsì fún mi owó mi ni mo fi rà èyàn kọ́kọ́ rẹ̀ ìdíyẹ fún mi i bought with my money mo dẹ̀ tún mo tún mo tún mo tún bless ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó bá rí ìwé èrè torí yẹn kò lè bless èèyàn do you know how much i spend every every december tí mo máa spend kì í ṣe three million on a gift wèrè tó ń sọ̀rọ̀ yẹn kò lè bless èèyàn bó ṣe rí yẹn nítorí pé ẹ̀kọ́ wèrè ẹ̀kọ́ wèrè tó tó ń kọ́ yẹn kò lè kò lè yóò lè jẹ́ kó blessing yẹn ebi ló máa pa kú tó pé ebi ní pa mọ́nàmọ́ná kú ó tún lè sọ wípé yẹn ọ̀fọ̀ nínú lọ bèrè lọ́wọ́ mọ́nàmọ́ná dáadáa go and search the history of mọ́nàmọ́ná wà á rí pé ebi ní pa mọ́nàmọ́ná kú kì í ṣe ọ̀fọ̀ ohun táwọn àgbàlagbà rí tó ń ṣẹlẹ̀ òun ni wọ́n papọ̀ tí wọ́n sọ di ọ̀rọ̀ yẹn òwe bẹ́ẹ̀ ni ẹ má jẹ́ kí wọ́n máa tàn yín mọ́ èmi ti sọ tèmi ó wá kù sí ẹ lọ́wọ́ ọ tún ti máa parọ́ fún ẹ ti pé ọlọ́run tó gbàdúrà ẹ ó ti gbọ́ pásítọ̀ kan tiẹ̀ tún jáde ó ní if you don't eat anything in the Christmas if you don't eat anything in the New Year don't worry turn it to turn it to fasting béèrè lọ́wọ́ wèrè ẹ̀ pé ṣé kò jẹun jẹun lé ṣọ́mọ ẹ ò lọ ṣe shopping ìyẹ́tì náà wọ́n parọ́ fún ẹ ìwọ náà dẹ̀ tó máa máa òdodo tí wọ́n ń sọ yẹn náà á tún máa wẹ̀ lórí wọ́n parọ́ fún ẹ two thousand and one ẹ kò kò rí bẹ́ẹ̀ wọ́n parọ́ fún ẹ two thousand and two two thousand and three two thousand and four two thousand and five two thousand and six two thousand and seven two thousand and eight two thousand and nine two thousand and ten lọ́dún tí wọ́n sọ kò kò ṣẹlẹ̀ two thousand and eleven twelve thirteen fourteen fifteen sixteen seventeen eighteen nineteen twenty twenty one this is twenty two tún ti lọ wọ́n tún ti bẹ̀rẹ̀ sí ń lo another idea pé tó o bá ti jẹun jẹ if you don't have money to buy food if you don't if you if you don't cook anything on the Christmas day on the New Year day don't bother never think at all you turn it to fasting ṣé o ti ọtún ti ń purọ́ fún ẹ béèrè lọ́wọ́ pásítọ̀ tó sọ bẹ́ẹ̀ ṣé òun ò jẹ oúnjẹ tóun nílé kò mú wáìnì kò ṣe fàájì àwọn ọmọ ẹ ṣé wọn ò lọ ṣe fàájì wọn ò lọ ṣe wọn ò lọ ṣe shopping ìwà wo jẹ́ kí n sọ fún ẹ jẹ́ kó rí ẹ pèsè twenty twenty three ló tún fẹ́ lọ yìí kó má ba tún rìn ìrìn àjò asán òun ló ṣe pé mo tún ti jáde wá sọ fún ẹ mo yẹ gbé fídíò yẹn wá àwọn nítorí yẹn akọnilẹ́sẹ̀ ni wọ́n tẹ bá jẹ́ pàgbọ́n lẹ́nu ẹ máa lo lọ́wọ́ ara yín náà kí ló kàn wá pẹ̀lú yẹn bó bá ń lo màrìwò máa lo màrìwò ẹ̀ náà mẹ́rin àwa ò sọ̀rọ̀ nípa yẹn náà kí ló kàn wá pẹ̀lú ẹ̀ àgbọn tó gbé dání tẹ́lẹ̀ ń lò ń ṣẹlẹ̀ màrìwò tẹ́ ń lò yẹn òun kọ́ ló fi ń ta òun kọ́ ni wọ́n òun kọ́ ló ń ta sídìí ògùn ni what is your problem? màrìwò tẹ́ ń lò tẹ́lẹ̀ fi ń ṣiṣẹ́ ìṣẹ́gun òun jẹ́ ló ń ta sídìí ògùn yìí what is your problem? kí ló kọ́ yìí tẹ́ intervene sínú sínú nǹkan ní nǹkan àníkọ́tẹ́ dẹ̀ intervene it is writing ewé àti egbò ló ń lò anything tó ti kọjá ewé àti egbò lọ́gbàgbé mi ò fọwọ́ sí but tó bá ti jẹ́ pé ewé àti egbò tọ́lọ́run dá yẹn ni i am telling you i can stand on it kandu tẹ̀ ń lò kí lọ́ fi ṣe dá mi lóhùn ẹ́ is it natural thing tó jábọ́ látọ̀run if it is natural thing ẹ lómi nìkan náà that is natural thing use water alone omi yẹn nìkan even the herbs we are talking about they are natural things bọ anything tó wá padà yẹ pé èèyàn ló mì sí ẹ pọ̀ tó wá padà di kándù yẹn jẹ́ ti sọ fún ẹ ẹ èṣù náà ló dáa èṣù ló dáa èṣù lẹ̀ ń lò yẹn ẹ̀yin títí yín ti ta ẹ̀ ń kó àwọn èèyàn ní ẹ̀kọ́ òdì ẹ̀ ń gbá wọn sínú iná ẹ̀ ń ba yí àwọn èèyàn jẹ pẹ̀lú ọ̀kọ́ òdì ìkọ́tẹ́ gbé dání why don't you just teach your people alone why are you disturbing others with it. mi ò ní problem pẹ̀lú ẹ̀ ládùn àgbọn tẹ́ ẹ lò ṣé kìí ṣe lára ewé àtegbò ni ṣèbí àgbọn ní ó ní rúùtù àgbọn ní ewé àgbọn dẹ̀ ní ewé tẹ́ ẹ ń lò tẹ́ fi ń ṣiṣẹ́ ìṣẹ́gun tẹ́ ẹ ń fọ́ kiri nínú ṣọ́ọ̀bù ṣọ́ọ̀ṣì ẹ má jẹ́ ká kọlu ara wa o bá a bá bẹ̀rẹ̀ sí kọlu ara wa nǹkan máa bàjẹ́ o you better retain that your stupid teaching kó retain yẹn sí life ẹ kó má fi affect people. ẹ̀ ń bu arúgbó aṣọ jẹ́jẹ́ wọn lọ́jọ́kọ́ ẹ̀dẹ̀ ló ń bú wọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà nínú ṣọ́ọ̀ṣì ìtẹ̀lẹ́tẹ̀ rí yẹn táyé ẹ̀ bàjẹ́ àwọn tó dẹ̀ jẹ́ olówó ń bẹ̀ ẹ lọ béèrè lọ́wọ́ wọn báwo ló ṣe rí yá báwo ló ṣe rí ṣáwọn ọmọ yahoo tẹ kó sínú ṣọ́ọ̀ṣì tí wọ́n ń dá àwọn èèyàn bò tó ń ba ayé àwọn èèyàn jẹ́ you don't talk about that ṣé àwọn ọmọ yahoo tẹ kó sínú church tí wọ́n ń ba ayé àwọn èèyàn jẹ́ tí wọ́n ń gbá àwọn èèyàn lọ́tún lọ́sì tọ́wọ́ máa máa kiri owó yẹn lọ́dọ̀ yín eh? you don't talk about that nǹkan irrelevant things ẹ̀yin ò mọ̀ pé ẹni táwọn ọmọ yahoo tó wà ní ṣọ́ọ̀ṣì yẹn lọ́dọ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n ba ayé ẹ̀jẹ̀ ni you are crazy orí yín ti dàrú yeah. I uh, back confirm ló sọ. If you like, you share. If you don't like, don't share. But I've spoken. Ẹ má jẹ́ ká come for ourselves. Ẹ má ẹ má yẹ ká bà nǹkan jẹ́. Kò twenty twenty three, I will stand for correction. Anything I see tó bá jẹ́ pé ó máa tarnish image tèmi àti other people lè bá yé wọn jẹ́ I come out for it and kò dé ń ṣe lẹ́ǹkan I will continue until I see change. Stupid people.